وهو الذي قوم يسكت الوجهاء أو بالحديث لمسكت مجمسون وإذا تعبدت النصوص فإننا بوصول ساعة

بشرا لرأيت عينا واتباعا صادقا لسنة كالواهدون تردني وزينة الدنيا مصابي وجودا طلعوا ولا جميع طلوع الفرقد وعلى سنة وفأحسن هديه قبله ما جاء آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبست منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرآم إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله خير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ọ̀dà ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ìlú ṣe pé òun náà ni òní ọpẹ́ orí tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀rẹ̀sẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wọn orí yìí òun náà ni ó máa wúlò fún ẹ̀dá nígbà tí ọmọ ènìyàn bá dé inú sàárè yìí abẹ́lọ́run kọ́lọ́ jẹ́ kí orin náà kójọ wúlò fún ìmì àti ẹ̀yìn orin náà ò ní wúlò fún àwọn tá a jọ́mọ ènìyàn ní gbangba tàlìkì àmà ọlọ́jọ́ kí orin ìjẹ́ Islam yìí ọlọ́jọ́ jẹ́ wúlò fún ìmì àti ẹ̀yìn ní gbangba tàlìkì àmà orin náà láti fi wá jẹ́ ní àlìjánná abẹ́lọ́run kọ́lọ́ jẹ́mi àti ẹ̀yìn ká lórí Islam kọ́lọ́ jẹ́ àbíjẹ́ ní àlìjánná. Amen kọlọ́mọ́jì kí a jẹ ẹni náà lẹ́yìn náà lára orin tọ́lọ́wọ́ bá ṣe fún wa òun náà ni pé ọlọ́run ọba ó fún wa ní àlàáfíà jíjókòó wa síbí yìí pẹ̀lú sábàbí àlàáfíà tọ́lọ́run bá fún wa náà ni àbẹ̀lọ́run kọ́lọ́n kó mọ́ gba àlàáfíà ní ara ẹnì kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́n kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn wá gbà náà àtúndúpẹ́ pé agbègbè wa tá a wà yìí agbègbè tó jẹ́ pé ọlọ́run bá fi fọkànbalẹ̀ síbẹ̀ ni kọ́lọ́n kó bá ṣàlékún ìfọkànbalẹ̀ sí agbègbè yìí mú àwọn agbègbè tí ò sí fọkànbalẹ̀ kọ́lọ́n kó bá fi fọkànbalẹ̀ síbẹ̀ gbogbo oore tó kù náà ládùúgbò rẹ̀ fọlọ́run kọ́lọ́n kó gbà sí ayé oore fún wa àlékún oore ọlọ́mọṣẹ́ ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lẹ́wọ̀n bára wa sọ̀rọ̀ títí ọwọ́ ọ̀sán yìí kọ́lọ́n ntí àtòrí ẹjọ́ kò náà ní kálíbà rẹ̀ sàn níwájú ọlọ́run àbẹ̀lọ́run kọ́ ló ń jẹ́ ká rẹ̀ sàn níwájú ọlọ́run wọ́n jẹ́ kí á rí ìbínú ọlọ́run ọba ọlọ́run àwọn ọ̀rọ̀ tá a fẹ́ máa sọ ìjó wúlò fún wa láyé wájú ọ̀bẹ dàlù kí á náà kọ́ ló wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa la haula wala quwwata illa billahi al-aliyyil azim tafsiri wa àná àwọn ayàtà ka ọbẹ̀ láti nusuatu Isra Quran 17 ayà sixty wọ́n kà fún wa a ṣàlàyé ẹ̀kọ́ nígbà máa bá tẹ̀sí ètò lílọ ránṣẹ́ bá aṣọ dùn. أعوذ بالله من الشيطان الرجيم ربكم الذي يزجي لكم الفلك في البحر ọlọ́run ọba yín òun ni ọba tó ṣe wípé ó ń darí ọkọ̀ ojú omi pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú odò làkún ọlọ́run ọba ń ṣe léyìí fún yín àbọ̀ ọlọ́run ọba ń ṣe léyìí nítorí ẹ̀yin ọmọ ènìyàn sọ̀rọ̀ ọlọ́run ọba fi ń jẹ́ kí ọkọ̀ ojú omi ó máa rìn nírọ̀rùn lórí omi nítorí pé ẹ̀yin tẹ́ ẹjọ́ mi ènìyàn àwọn kan fẹ́ ṣòwò nínú yín tó yẹ pé òwò tí wọ́n fẹ́ ṣe yìí ó máa nídìí kí wọ́n gba orí omi kọjá kí wọ́n lọ sílùú míì láti lọ kó àwọn nǹkan wá sínú ìlú mìíràn ọlọ́run bá wá ṣe léyìí ẹlòmíì ọ̀fẹ́ lọ bí àbùkátà kan sí kejì nínú àwọn ìlú kan rẹ pé èèyàn ò lè débẹ̀ àbí kó jẹ́ pé orí omi lèèyàn ó gùn débẹ̀ ọlọ́run bá wá torí ẹ̀ ọ wá ṣàánú ó jẹ́ kí nǹkan ti ń jẹ́ ọkọ̀ ojú omi àlùfólíkù ọkọ̀ ojú omi ní jẹ́ bẹ́ẹ̀ bó ti wà yẹn ó lè jẹ́ símbúlà ó sì lè jẹ́ plural ó lè jẹ́ ẹyọkan ó sì lè jẹ́ púpọ̀ ọlọ́run ọba òun náà ni ọba tó jẹ́ pé ń ṣe léyìí fún àwa tá a jẹ́ ọmọ ènìyàn ọlọ́run irísí tó fi ń ṣe léyìí tó ń fi jẹ́ kí ọkọ̀ ojú omi tó ń fi ń darí ẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí omi fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ènìyàn tẹ́ ẹ lè máa rí darí ọlọ́run bá nítorí kíni. ọ̀rọ̀ nítorí kí bá a lọ wá nínú ọlá ọlọ́run ọba ọlọ́run ọba ṣe oore tó pọ̀ sórílẹ̀ ayé oore tó máa fi sílùú kan kò fi sílùú míì ọlọ́run ọba yọ wà nínú ìlú kan wọ́n láwọn rí èso kan nínú ìlú kan wọn ò sì ní rí èso yẹn nínú ìlú míì wọ́n láwọn rí àlùmọ́nì kan ọ̀rọ̀ kan nínú ìlú kan wọn ò sì ní rí ọ̀rọ̀ yẹn nínú ìlú míì so àwọn tó wá jẹ́ ìlú míì yẹn wọ́n fẹ́ nídìí irú ọ̀rọ̀ táwọn ìlú kan nídìí wọ́n sì fẹ́ jẹ́ ẹni tí ó gorí omi orí omi ni wọ́n lè gùn débẹ̀ láti lè àṣìbò ọ̀rọ̀ náà torí ẹ̀ ọlọ́ba wa sọ kò ju omi dìrọ̀rùn kálíbà àlè máa rí àlèbà àlè máa wá nínú àwọn ọlọ́ọ̀lọ́run tó lọ́wọ́ bá gbé sórílẹ̀ ayé tó yẹ pé ọlá yìí ọmọ wu ẹnì kọ̀ọ̀kan wa káwa náà ò ní kábi ta ká lówó ni àbí ká ní fúnra wa ní gbogbo eléyìí ni ọmọ wù wá kó pé a ọlọ́run ọba yìí abala kan lélẹ́yìn nínú àwọn abala àánú ọlọ́run ọlọ́run ọba ọba aláàánú ni sí gbogbo ẹ̀dá rẹ̀ pàtàyányán abala ẹyọ kan lélẹ́yìn nínú abala àánú ọlọ́run àìmọye abala àánú ọlọ́run òun náà tó tún kún ilé ayé gbogbo nǹkan ló mẹ́lẹ̀ ayé pàtàyányán ọlọ́run ọba ṣe kó máa jẹ́ àánú fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ènìyàn. نعم وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه ọlọ́run bá ń sọ fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìlú maka ìṣesí àwọn kèfèrí ìlú maka òun náà lọ́lọ́run bá ń sọ fún wa yìí ẹlẹ́gbẹ́ àwọn àfáà ṣàlàyé fún wa yìí pé ìṣe kèfèrí tiwa lóde òní ó tún lágbára ju tiwọn lọ tá a bá ti wà nínú ìnira tó ga tẹ́yányán ọlọ́run nìkan ni wọ́n pè tá a bá wà nínú ìdẹ̀ra wọ́n wà máa pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run á dojú kọ àwọn ará mọ́kà yìí pé ìgbàkigbà tí ìnira tó ga tó bá gba yín mú fìlìbárì ní orí odò ọlọ́run. ọlọ́run ní sá lọ yóò hàn lọ kúrò lọ́dọ̀ yín àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run gbogbo ẹ̀ ní ọlọ tàbá wo bẹ̀rẹ̀ ní sáàdì dọ́là máa ń tẹ̀dí òun náà àwọn nǹkan tẹ́ ń pè ó máa ń sá lọ fún yín kí làwọn ará mẹ́ta tẹ́ ń pè òun náà ni bí òòṣà bí igi àwọn nǹkan tí ò ní láàkáyè òun náà ni kí ni àwọn ará mẹ́ta ọlọ́run wa ló mọ́ níbẹ̀ yẹn mọ́ tọ́lọ́run bá ló bẹ̀ yẹn nítorí pé àwọn èèyàn náà tún pè nǹkan míì náà tọ́jẹ́ yí pé ó tún yàtọ̀ sí i tó ní jẹ́ pé ó yàtọ̀ sí igi ó yàtọ̀ sí òkúta tẹ́gbẹ́ àwọn tó ń jẹ́ èèyàn bí àwọn tó ń pe isa bí àwọn tó ń pe nǹkan míì bí àwọn ẹni ọlọ́run tí wọ́n tó ń pè wọ́n ní nǹkan tó kí wọ́n tó ń jọ́sìn fún ọlọ́ni yóò sá lọ àwọn nǹkan tó jẹ́ wípé máa ń tẹ̀lé ùnà àwọn nǹkan tó jẹ́ wípé ẹ̀ ń pè ńlá ìyà ọlọ́run nìkan òun náà ni ó wà jẹ ẹni tí ó sèkú. ọlọ́run ọlọ́ni falamma najjakum ila al-barri àrọ́dìtùn ọlọ́run nígbà tá a bá wá nígbà tí ọlọ́run ọba tó bá wá láyìn ìlàlìbárì tẹ kúrò lórí odò tẹ wá bọ́ sí orí ibi tí èsè odò ibi tó jẹ́ ilẹ̀ ẹlẹ́tọ̀ tẹ pẹrẹsẹ lọ tẹ wá bọ́ síbẹ̀. Si kí ẹ ti wá fọkàn balẹ̀ wípé eléyìí yàtọ̀ sódò ẹ̀yìn bá wà lórí òfurufú ẹ̀rọ máa bà yẹn tẹ́yìn òbí lórí òfurufú ni bẹ́ẹ̀ bá wà lórí odò ẹ̀rọ máa bà yẹn tẹ́yìn òbí lórí odò ni mọ̀tẹ́ bá wà lórí ilẹ̀ ẹlẹ́ ọ̀kẹ́ ẹ̀ máa balẹ̀ díẹ̀ gbà kí ló bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ nígbà tẹ́ bá dé orí ilẹ̀ ẹlẹ́ tọkàn yín bá balẹ̀ ọlọ́ni àárọ̀ dìtún ẹ wà ẹ̀yin wa máa ń sẹ́rí kúrò ẹ wá sẹ́rí nígbà bá nígbà tó ìgbà bá láyìn tán tẹ́ ẹ dórí ilẹ̀ ẹlẹ́tàn ọlọ́ni ẹ wá sẹ́rí kúrò níbi ìjọsìn fèmí ọlọ́run. ọlọ́yọ̀ ọmọ ènìyàn kánálì ìsánú kàfúrọ̀ ọmọ ènìyàn ọjẹ́ kàfúrọ̀ ọlọ́pọ̀lọpọ̀ ìṣekèfèrí òun náà ni ọmọ ènìyàn jẹ. so ọlọ́pọ̀lọpọ̀ ìmọ̀ ṣe kèfèrí òun náà ni ọmọ èèyàn jẹ́ sí ọlọ́run ọba so káwọn ọmọ jẹ ẹni tó ṣe kèfèrí náà. أفعلتم أن يخسف بكم جانب البر ọlọ́run ní ṣé ẹ̀yin tẹ́ ẹ jọ́mọ ènìyàn ṣé ọkàn yín balẹ̀ ni wípé ọlọ́run ọba kò lè fi gbé yín mì ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ ilẹ̀ ẹlẹ̀ tí èsodò ilẹ̀ ẹlẹ̀ tó gbẹ tẹ́ǹtẹ́ mọ́lẹ̀ sẹ́yìn lérò ìpè ọlọ́run ọba ò lè fi gbé yín mì ni nígbà tẹ́ ẹ bá bọ́ sí orí ilẹ̀ ẹlẹ̀ tán sẹ́yìn lérò pé ilẹ̀ ẹlẹ̀ náà ò lè lanu tí ó sì gbé yín mì sẹ́yìn lérò bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá dẹ̀ sí àmẹ́yẹ bẹ́ẹ̀ rí tílẹ̀ ẹlẹ́ ọ̀lànà tí ó sì gbá wọn yẹn kàn mí àìtó ọlọ́run tó náà ti ṣe rí lórílẹ̀ náà ọlọ́run ní ṣé ẹ̀yin ẹ̀fọ̀kànbalẹ̀ ni pé ọlọ́run ọba ò lè rán lẹ́yìn lórí ni àṣìbàn àwọn òkúta látọjú sánmà tọ́lọ́run ọba ọ̀ràn sí i gẹ́gẹ́ bó ti rán sí àwọn èèyàn lútù oníṣẹ́ ẹ̀fọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ni. ọ̀nà aláàtọ̀jẹ̀ bí wọ́n wà fún un náà ọlọ́run nígbà tá a bá wá rán òkúta ìsìn látẹ́jìdò lákùnrin wákìlà ẹ̀ ní lè jẹ́ látẹ́jìdò lákùnrin wákìlà ẹ̀ ní lè jẹ́ ẹ̀ tí ó rí wákìlà ńlá kú lè rí olùdáàbòbò kankan fún yín àtàrà rẹ̀ náà. na ọlọ́run bá ń sọ fún mi pé amíntun ọlọ́run ní ṣe ọkàn yín balẹ̀ ni ayùn yín dakùn fi yín tààrọ̀ tan òkúrọ̀ sọ́kàn yín balẹ̀ ni pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó tún lè padà jẹ́ ẹni tó ṣe wípé yóò dá yín padà sí orí odò náà tààrọ̀ tan òkúrọ̀ tẹ́tùn á padà síbẹ̀. Si lẹ́ẹ̀kan sí i. Nam. Fàyọ̀rọ̀sílẹ̀ aláìkùn kan ṣùgbà tí ọlọ́run ọba yóò wà wá rán sí yín atẹ́gùn tó lágbára tí máa ń fẹ́ nínú omi ọlọ́run ọba wà rán sí yín tí ọlọ́run ọba tí ó wà lọ tẹ̀yìn rí i pẹ̀lú sábàbí pé ẹ ti ṣe kèfèrí lákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọlọ́run tá bá wá ṣe léè fún yín ẹ wà á ní rí ẹnìkankan tí ó jẹ́ olùgbẹ̀san lé wa lórí pẹ̀lú sábàbí nǹkan tá a ṣe fún yín. ولقد كرمنا بني آدم وحملناهم ذنوبهم ọlọ́run ní àwọn ọlọ́run ọba alasàpọ́nlé fún ọmọ bani ádámà oríbi tí a wà lónìí asàpọ́nlé fún ọmọ bani ádámà wọ́n ká àwọn àyà yìí fún wa tábàkà fún wa a wà máa ṣe tafsiri ẹ̀ bisimilahi. أعوذ بالله من الشيطان أناس بإيمانهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كانوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتروا علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كنت تركن إليهم شيئا قليلا أذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك عظيما نصيرا وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها ومن لا يلبثون خلافك إلا قليلا سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنة الله تهويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ọlọ́run bá tí ó ra rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú suratul Isra Quran seventeen aya seventeen ọlọ́run ọba ó ní wa laqad karramna bani Adama. ولقد كرمنا بني آدم وحملناهم ọlọ́run ọba ní àwa ọlọ́run ọba òun ni agbébà ní ádámàga àwa la ṣe àpọ́nlé fún àwọn bà ní ádámà nǹkan mẹ́rin òun náà ni ọlọ́run ọba ó sọ nínú àyà yìí alákọ̀ọ́kọ́ nìyẹn ọlọ́run ní àwa ọlọ́run ọba àwa la ṣe àpọ́nlé fún àwọn tí wọ́n jẹ́ bani Adam alákọ̀ọ́kọ́ nínú bẹ̀yẹn àpọ́nlé yìí ó jẹ́ gbogbo ọmọ Ádámà lónìí kò yọ ẹnì kankan sílẹ̀ wípé wàhálà kọ̀ọ̀dì kàrọ́m náà bani adam ó mì ati àti kèfèrí inú wa àti mùsùlùmí inú wa gbogbo àwọn ọmọ bani Adama. lásìkíní o la ní àpọ́nlé náà tẹ́gbọ́dọ̀ bàbá wa ṣàlàyé ni wípé ọ̀nà wo lọ́lọ́run bá gbà ṣàpọ́nlé wa àbá wa mọ̀ wípé Ah, ọ̀nà tó lọ́wọ́ bá gbà ní pé kí ló dé tó fi ṣe wá gbìnà ọ̀nà tó gbà fún alápọ̀nlé àwọn tí wọ́n já wọn àfa oríṣiríṣi ọ̀nà òun náà ni wọ́n lọ ọ̀nà alákọ̀ọ́kọ́ tí àwọn èèyàn lọ wípé àwa tá a jọ máa bà ní ádámà ọlọ́run ọba ó ṣàpọ́nlé wa àwọn kan sọ wípé nítorí wípé bàbá wa ádámà ọwọ́ ọlọ́run ọba lọ́lọ́run ọba fi dá ádámà wípé torí pé kí ni ọwọ́ ọlọ́run ọba báyìí lọ́lọ́run ọba fi dá kí ni ádámà àwọn tó wá kù tó jẹ́ ẹ̀dá tó kù irú àwọn tán jẹ́ màláyíkà ọlọ́run dá wọn látara àmọ́lẹ̀ àwọn àlìjànú ọlọ́run dá wọn látara ná àwọn nǹkan oríṣiríṣi tó kù ọlọ́run dá wọn pẹ̀lú kún fàyàkùn wípé tẹ̀sírí fán ló jẹ́ fún ádámà ó wá jẹ́ tẹ̀sírí fán libani ì àgbéga ló jẹ́ fún ádámà pé ọlọ́run ọba dá pẹ̀lú ọwọ́ rẹ̀ ó tún wá jẹ́ àgbéga fún àwa tá a jẹ́ ọmọ bani ádámà ṣùgbọ́n táwọn náà bá jọ wo eléyìí àwọn náà rí i pé tá a bá ń sọ̀rọ̀ àpọ́nlé yìí ádámù ni ó ní àpọ́nlé yìí kìí ṣe àwa tá a jẹ́ ọmọ ádámù kìí ṣe kí bẹ́ẹ̀ làwọn ará kí ni àwa ara wa ní àpọ́nlé náà tẹ̀gbẹ́ àná bàbá ńlá wa ádámù ọlọ́run ọba dá wọ́n ní kí wọ́n lọ bú iyèpẹ̀ wá òun náà ni ó jẹ́ wípé ọlọ́run dá látara iyèpẹ̀ ó dẹ̀ fẹ́mi sí la bọ́lọ́wọ́n bá ti dáadáa mà orí ti wá padà ọsọ di àtọ̀ òun lẹ́nu kọ̀ọ̀kan wá ń gbà wálé ayé so àwọn àfáà tí wọ́n sọ eléyìí àní lè jẹ́ ẹni tí wọ́n lè sọ pé bẹ́ẹ̀ lórí nítorí pé kí ni ọ a lè fi ìdí rẹ̀ a lè fi múlẹ̀ so ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfáà wa tún sọ. So, pé ọlọ́run ọba ṣàpọ́nlé fún ọmọ bani ádámà wọ́n tún sọ nǹkan ẹlẹ́ẹ̀kejì nǹkan ẹlẹ́ẹ̀kejì táwọn àfáà wa sọ ni wípé nígbà tí gbogbo àwọn ènìyàn tí wọ́n kọ pé àwọn ọjọ́sìn fọlọ́run ọba gbogbo èèyàn lọ́kọ gbogbo ẹ̀dá sorry gbogbo ẹ̀dá òun ló kọ wípé ah ìjọsìn gbogbo ẹ̀dá lọ́kọ̀ọ́ ọlọ́run bá ní iná àrọ́dúnà àrọ́dúnà àlẹ́ àmánátà alàsàmáwátì wàlárùn wàlìjìbáàl ọlọ́run bá ní àwa la sẹ́rí àmánà àgbé àmánà àgbélé sánmà lọ́wọ́. Mm -hmm. ọlọ́ni agbé àmánà agbélé sánmà lọ́wọ́ agbélélẹ́lẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tá a gbé gbogbo ẹ̀ lé wọn lọ́wọ́ ni agbélé òkè lọ́wọ́ ọlọ́run dárúkọ àwọn kan nìyẹn àwọn ẹ̀dá ọlọ́run nìyẹn àmánà ìrẹ́ ni òun náà ni gbogbo wọn yẹn ọlọ́run ní gbogbo wọn wá kọ̀ wọn láwọn ò lè gbé. ọlọ́run ní ọmọ ènìyàn òun wá gbé àmánà náà ló wá gbà á. ọlọ́run bí lè gbé ọmọ èèyàn náà kọ̀ padà wá sí àmánà náà dáadáa ọwọ́ ajẹ́sọ̀dù máa ń jà òun ó jẹ́ alábòsí ó dẹ̀ jẹ́ aláìmọ̀kan àwọn kan gbà yí pé àwọn ọmọ ènìyàn tí wọ́n gba àmánà tọ́lọ́wọ́n bá gbé fún wọn tí ò dẹ̀ sí ẹ̀dá kankan tó gba àmánà yẹn àmánà yẹn sì ni kí ni o ìjọsìn àwọn kan sọ wípé torí ẹ̀ lọ́lọ́run ọba fi ṣàpọ́nlé fún àwọn ọmọ bàní ádámà á rí pé ọ̀rọ̀ yìí òun náà ò lè dúró dáadáa nítorí pé gbogbo ọmọ bàní ádámà lọ́lọ́run ọba ṣe kí ni o ló ṣàpọ́nlé fún un àti kèfèrí inú wọn àti mùsùlùmí inú wọn àwọn kèfèrí inú wọn wọn ò gbà mọ́nà ẹ wọ́n ṣe kí ni o rí jẹ tiẹ̀ ni solóbi ẹgbẹ́ àwọn ẹ̀kẹ́ gbà pé sọ pé àwọn ẹni rẹ inú wọn nìkan lọ́wọ́ ọba ṣàpọ́nlé fún kò ní gbogbo ọmọ àwọn tó ń jẹ́ àwọn màláìka ìbáàdà làwọn ń ṣe láyà súná lọ́ a ma àmọ́rọ̀ hún wọ̀yà fọ́ọ́lù. wọn ò lè yapọ̀ ọlọ́run ọba níbi nǹkan náà bàbá pa wọ́n láṣẹ lọ́mọ wa ni kí wọ́n máa ṣe òní wọ́n máa ṣe. bẹ́ẹ̀ náà dẹ̀ ni àmánà dáńsọ yìí gbogbo àwọn afáànà náà gbà yìí pé àtẹ̀yìn àtàlìjẹ̀nu òun ni wọ́n gbọ́dọ̀ jẹ́ ṣe ni ìbáàdà fún ọlọ́run torí ẹ̀ àlẹ́ ìgbà pé torí pé àwọn ọmọ ènìyàn gbé àmánà káwa sọ yìí pé torí pé a gbé àmánà lọ́lọ́run ọba fi wá ṣe kínní o ló fi wá ṣe àpọ́nlé fún wa so ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí àwọn àfáà tí wọ́n sọ wípé ọlọ́run ọba ṣàpọ́nlé fún ọmọ bàní ádámà bìtẹ̀síkìrì kullil makhluqati lahum òun náà ni pé gbogbo ẹ̀dá tọ́lọ́run dá pátá yẹ́nyẹ́n òun lọ́lọ́run ọba rọ̀ fún ọmọ bani ádámà gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá pátá yẹ́nyẹ́n òun lọ́lọ́run ṣe kí ni o òun lọ́lọ́run ọba rọ̀ fún ọmọ bani ádámà ọlọ́run jẹ wọ́n nípa so fún àwọn adájọ́ máa bà ní adam inú sọ́tún Lukman sọ aya twenty níbẹ̀ ọlọ́run ọba ní alamtarawo analọ asakọrọ lakum máa ń fi samawati wa máa fi ardi wa asbagọ alaykum ní àmàú zọ ìrọ̀tán wàbàtì ọlọ́run ọba ó dá gbogbo nǹkan khalaqa kulla shay'in li ajli bani Adam ọlọ́run ọba dá gbogbo nǹkan nítorí ọmọ bani Adam ọlọ́run sọ yẹn nusatu Luqman Quran thirty one ọlọ́run ní alam tara o ọlọ́run ní ẹ̀yin ọmọ bani Adam ẹ wo nǹkan tẹ́mi ọlọ́run ọba tí mo ṣe fún yín òun náà ni pé àná lọ́ọ́ a sakhkhara lakum ma fi samawati. وما في الأرض ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض ọlọ́run ní sẹ́ẹ̀ rí i pé mi ọlọ́run ni mo jẹ nípa fún yín ni àwọn nǹkan tí ń bẹ ní sánmà àtàwọn nǹkan tí ń bẹ nílẹ̀ ẹ̀lẹ̀ èmi ọlọ́run ni mo jẹ nípa fún yín. wàá sọ̀rọ̀ àlẹ́ ikùn ní àlọ́ òwúrọ̀ ìrọ̀tà òun ọlọ́run ni mo wá dà fún yín mo jẹ́ kó kún tányányá mo pé fún yín àwọn àdẹ̀kùn èyí tó jẹ́ pé ọlọ́run ọba yìí ló jẹ́ kó kún fún yín ìdẹ̀kùn rẹ̀ zọ ìrọ̀tán wàbá àtìnà ọlọ́run ló jẹ́ nípa fún yín ní ti ń bẹ àti nǹkan ti ń bẹ ń lẹ̀lẹ̀ ìdẹ̀kùn ọlọ́run ọba èyí tó fojú àdìdọ́pamọ́ ọlọ́run ọba lòun sì fún yín. ààyè àwọn àfáà ibi tẹ̀kírímù nìyẹn àpọ́nlé tọ́lọ́wọ́ bá ṣe fún ọmọ bá ní ádámà nìyẹn ọlọ́run gbogbo nǹkan nípa fún un tẹ́gbẹ́ ọlọ́run rọ gbogbo nǹkan fún un kọ́ máa lò ó ti wù ú pé gẹ́gẹ́ ohun ń bá wá àwa náà rí i pé ọlọ́run bá ń sọ nípa omi ọkọ̀ ojú omi bọ́lọ̀ ti jẹ́ nípa fáwọn ọmọ ni o lọ́lọ́run ọba ń bá bọ̀ wá látẹ̀yìn ẹni pé ọlọ́run bá rọ gbogbo nǹkan fún wa nígbà àwọn àlìjọ̀nù ọlọ́run rọ̀ wọ́n fún wa agbára ọlọ́run bá fún àwa tá a jẹ́ ọmọ ènìyàn pẹ̀lú àwọn àyà kùránì tá ní àtàwọn kan tá a tún ní ó jẹ́ kí ó yẹ pé a tún lágbára lórí kí ni ọ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àlì àwọn tí wọ́n jẹ́ àlìjọ̀nù bẹ́ẹ̀ àwọn màláíkà náà ọlọ́run ọba tún rọ̀ wọ́n fún wa àwọn màláíkà lágbára gan-an tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run ni kí wọ́n mú wá kí wọ́n múṣẹ́ wá bá nàbí ọlọ́run ọba ọ̀rọ̀ wọn fún wa bẹ̀bẹ̀ ẹ̀gbọ́n ọlọ́run ọba lò màláìka jìbìrì kọ́ wá pa àwọn kan rẹ náà tó ṣe kèfèrí ọlọ́run ọba ló fún ní agbára yẹn ìsìnìyí tó bá tó bá dijọ́ gbé ní alikiyama ẹ tó bá wà àlìjẹ́ náà àwọn màláìka náà ni wọ́n máa dáàbò bó lẹ́gbẹ́ àwọn tó bá wọ iná àwọn màláìka wọ́n máa fìyà jẹ wọ́n pẹ̀lú ìsìn ọlọ́run ọba so lóbi jẹ́ pé ibi tá a lè túmọ̀ ẹ̀ sí ni pé gbogbo àwọn nǹkan tó kù tó yẹ pé ó yàtọ̀ sí àwọn màláìkà tó yàtọ̀ sí àwọn màláìkà ọlọ́run ọba rọ gbogbo wọn pátá yẹnyẹn ọlọ́run ọba rọ fún wa so àwọn àdìjẹnu náà àwọn náà wọn a máa fa burú kan wá àwọn náà a máa lágbára lé wọn lórí lábẹ́ mẹ́ra a ní pé alágbára lé wọn lórí tán yẹnyẹn àti màláìkà àti àlìjẹnu rírọ̀ tí wọn ò sí kí ni o kò fojú wọn lọ títí ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó kù pátá yẹ́nyẹ́ ọlọ́run bá rọ̀ wọ́n fún wa àwa là ń lò wọ́n bó ti wù wọ́n nínú àwọn kan tó wà ní gbó ni o nǹkan tó wà ní kíni o gbogbo nǹkan yìí àwọn ọlọ́jẹ́ pé à ń ṣe kíni o àwa là ń lò wọ́n bó bá ti wù wọ́n. sọ àwọn kan gbà yìí pé tẹ̀síkìrù yẹn ọjọ́ yìí pé lóbi jẹ́ pé ọlọ́run bá pọ́n àwọn adájọ́ máa bà ní lọ́lọ́run bá fi pọ́n gbogbo wa lé ṣùgbọ́n eléyìí ò lè ṣe kò lè fìdí múlẹ̀ torí pé àwọn àdìokú náà ní àwọn ànábì ọlọ́run ọba so àbẹ́lẹ́ ọba pọ́n wa lé pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run àsọ́gbà pé áàmù òní gbogbo ẹ̀wé ọlọ́run pọ́n gbogbo wa ni àti kèfèrí wa àti kíni o àti mùsùlùmí wa so lọ́wọ́ sọ níbi tẹ̀síkìrù nísìn ìjẹ́ nǹkan nípa fún wa so àbáríkè àti kèfèrí wa náà o àti mùsùlùmí wa lọ́lọ́wọ́ bá ṣe gíní ọ̀rọ̀ bá jẹ́ nǹkan nípa fún wa. lára ọ̀rọ̀ míì táwọn àfáà tún wá sọ fún wa òun náà ní wípé ọlọ́run ọba pọ́n àwa tá a jẹ́ ọmọ bàní ádámàlé òun náà ní bìlẹ̀ ákìlì pẹ̀lú kíni ọ pẹ̀lú làákàyè wípé àwa tá a jẹ́ ọmọ bàní ádámà àwa lọ́lọ́run fún ní làákàyè so láàrin gbogbo àwọn tó kù bọ́lẹ̀ bí àwọn gánjá àmàláìkà àwọn náà ní làákàyè àwọn àlìjànù àwọn náà ṣe gbìyànjú àwọn náà ní làákàyè bàtà báyà àwọn méjèèjì yẹn kú ń bẹ̀ àá rí i pé gbogbo nǹkan tó kù pàtà yẹn làákàyè táwa ní àwa lè lò ó láti lè fi jẹ́ pé ká fi borí gbogbo làákàyè tí ń bẹ lórí gbogbo àwọn nǹkan tó kù pé ló fi jẹ́ pé àwọn tó jẹ́ àwọn maklukot àwọn ẹ̀dá tó kù Ani ní làákàyè láti lè lo làákàyè wa láti lè fi kọ̀ntró wọn so lára nǹkan náà fáà tún sọ nìyí nípa àpọ́nlé tọ́lọ́wọ́ bá ṣe fún àwọn tá a jẹ́ ọmọ àbà ní ádámà lẹ́yìn wá gbà náà wọ́n tún ní lẹ́yìn wá gbà náà ara àpọ́nlé tọ́lọ́wọ́ bá ṣe fún àwọn tá a jẹ́ ọmọ àbà ní ádámà òun náà ni anútìkú wàlífàhàm òun náà ni wípé a lè sọ̀rọ̀ jáde báyìí tí a dẹ̀ mọ understand ara wa pẹ̀lú ọ̀rọ̀ tí a ń sọ iná ọba màláìka ilé náà wà fún àwọn tí wọ́n jẹ́ kí ni ọ àlìjànú ṣùgbọ́n gba àwọn ọ̀dọ́ sẹ́kù òkú tó yàtọ̀ sí màláìka àti àlìjànú àwọn lè máa bára wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ìsọ̀rọ̀ tiwọn kò dàbí ìsọ̀rọ̀ titi wa táwọn lè gbọ́ nǹkan yé tá à ń lè ṣe báyìí tá à ń lè ṣe gbogbo nǹkan ká ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ à ń lè bára wa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan so eléyìí ọjọ́ ìgbàlẹ́gbẹ́ àti kèfèrí inú wa àti mùsùlùmí inú wa gbogbo wa pátá yẹ́yẹ́ òun náà ni ọlọ́run bá ṣe lé fún ó dá nǹkan mẹ́ta àtẹ̀síkìr ìjẹ́ nǹkan nípa ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ló fún nǹkan ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìmọ̀ sọ̀rọ̀ kádẹ̀ máa ní àgbọ́yé pẹ̀lú ọ̀rọ̀ sísọ àwa tá a jẹ́ ọmọ ènìyàn lọ́nà bá ṣe lé fún un lẹ́yìn wá gbà náà àwọn tí wọ́n jẹ́ àwọn àáfàá láwọn nǹkan tí wọ́n tún jẹ́ kí ó tún yé wa nípa wípé àwa tá a jẹ́ ọmọ ènìyàn a tún jẹ́ ẹnì tó jẹ́ wípé ó jẹ́ ẹni tó ju àwọn èèyàn yòókù lọ wọ́n ní nípa jíjẹun àwa ń tiwa tá a bá fẹ́ jẹun ọwọ́ wa là á lò láti lè mú oúnjẹ lọ síbi ẹnu. E gẹ́gẹ́ bí Ibn Abbas ti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn nǹkan tó kù yòókù táwọn bá fẹ́ jẹun ní títí wọn wọ́n jẹ́ ẹnì tó ṣe wí pé ẹnu ni wọ́n fi máa gbé oúnjẹ wọn tí wọ́n bá fẹ́ jẹ àwọn tó jẹ́ àwọn màláíkà àwọn ò kì í jẹun àwọn àlìjẹ̀nù àwọn a máa jẹun ṣùgbọ́n àròkè bẹ́yà ẹnu òun làwọn àlìjẹ̀nù fi ń gbé oúnjẹ wọn ṣùgbọ́n gbogbo àwọn ẹranko tó kù àwọn nǹkan tó kù ẹnu ni wọ́n fi ṣe kí ni o òun náà ni wọ́n fi máa ń gbé oúnjẹ wọn nílẹ̀ ẹ̀lẹ̀ so àwọn àfáà kan gbà wípé pẹ̀lú ọ̀rọ̀ Ibn Abbas wọ́n gbà wípé ara àpọ́nlé tí ọlọ́run ọba ṣe fún àwa tá a jẹ́ ọmọ bani ádámà òun náà nìyẹn nípasẹ̀ wípé àwa ń fi ọwọ́ jẹun àwọn nǹkan yòókù wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n fi ẹnu wọ́n fi ń jẹun. so lára àpọ́nlé tó yẹ pé àwọn àfáà tí wọ́n ṣàlàyé fún wa ni lára àpọ́nlé táwọn àfáà tó ṣàlàyé fún wa òun náà ni wípé àwọn adájọ́ máa bà ní ádámà jíjẹ mímu wa àti wíwọ̀ wa òun jẹ́ nǹkan tó jẹ́ wípé à ń lé wò wípé kí ló yẹ ká jẹ kí ló yẹ ká mu kí ló yẹ ká wọ̀ àwa lè ṣe léyìn bẹ̀dẹ̀ àwọn adájọ́ àwọn ẹranko àwọn ò ní pé kí ló yẹ ká jẹ kí ló yẹ ká mu kí ló yẹ ká wọ̀ kò sí lọ́dọ̀ títí wọn so lára àwọn yìí ọlọ́run ọba ṣe àpọ́nlé tó ga fún àwa tó jẹ́ wípé a jẹ́ ọmọ àbàní ádámà so látara bẹ́ẹ̀ oríṣi ọ̀rọ̀ tí àwọn àfáà tí wọ́n sọ fún wa òun náà ní eléyìí tẹ́gbẹ́ rẹ̀ ń ṣàlàyé fún wa wípé ọlọ́run ọba gbé àpọ́nlé tó ga fún àwa tá a jẹ́ gbogbo àwa ọmọ àbàní ádámà ṣùgbọ́n ẹni tó yẹ pé àpọ́nlé yìí wúlò fún dáadáa òun náà ni àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí torí pé kí ni o ìtọ́lọ́wọ́n bá ṣe fún wọn ní oore tọ́lọ́wọ́n fi ṣe àpọ́nlé yìí fún wọn ọlọ́run ọba jẹ́ kí àwọn ọmọ dúpẹ́ oore náà pẹ̀lú pé wọ́n ń ṣèjọsìn fún ọlọ́run ṣùgbọ́n àwọn tó ń jẹ́ kèfèrí àpọ́nlé tọ́lọ́run ọba ṣe fún wọn wọ́n jẹ́ ẹ̀ẹ́dẹ́sẹ̀ pé wọn ò dúpẹ́ rẹ̀ fọlọ́run wọ́n tún ṣe kí ni o wọ́n tún yapa ọlọ́run ni so abala àkọ́kọ́ òun náà ni eléyìí òun náà ni abala pé ọlọ́run ọba gbé àpọ́nlé fún àwa tó jẹ́ wípé a ọmọ bani ádámà ọlọ́run wa sọ fún wa ní ètò tẹ̀lé náà. lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba ó ti mú wá àpọ́nlé yẹn ọlọ́run ọba ọ̀sọ́ bí àpọ́nlé yẹn ti rí ṣùgbọ́n níbi bíi àwọn afáàsára ìfún wa wípé lára dáadáa tọ́lọ́run ọba wa ṣe fọ́mọ bà ní ádámà ọlọ́run ọba wa dárúkọ rẹ̀ ìyẹn ni pé dáadáa tọ́lọ́run ṣe fọ́mọ bà ní ádámà ọlọ́run ọba wa mẹ́ńṣàn ọlọ́run ni àmàlì náà òun. wà náà òun mo ń ọlọ́run ní àwa là ń gbé ọmọ bàní ádámà àwa là ń gbé wọn fìlèbárì à ń gbé wọn sórí ilẹ̀ ẹlẹ̀ tí ò kì í ṣe tí ò sí omi níbẹ̀ ọlọ́run ọba ń gbé àwa tá a jẹ́ ọmọ bàní ádámà lórí ilẹ̀ ẹlẹ̀ ibo ló ń gbé wá sí ó ń gbé wá sórí alàlẹ́ àní àm orí dábà lọ́lọ́run ọba ń gbé wá sí àìmọye dábà ní bẹ láyé èyí tó jẹ́ wípé àwọn èèyàn ń gùn àwọn tó gbajúmọ̀ ń bẹ òun náà ni ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí àwọn nǹkan tó ń pè ní ìbáka àtàwọn nǹkan míì náà tọ́mọ èèyàn lè gùn ọlọ́run bá ní àwa làá gbé ọmọ ènìyàn sórí ilẹ̀ ẹlẹ̀ àjọ máa rìn bẹ́ẹ̀ afun ní nǹkan tí ó máa gùn tí ó lè máa jẹ́ kó lè máa yára débi tó ń lọ lásìkò dáwà yìí gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹranko tó bá bá pèsè yìí wọn ò sí gbé wọn ò sí ní nílò fún wa mọ́ ṣùgbọ́n lórílẹ̀ ayé lónìí ọlọ́run fi làákàyèsí wa lórí ọlọ́run bọ̀ dákọ̀ ẹranko ń bì ọlọ́run a gbé wọn sórí ilẹ̀ ẹlẹ̀ lónìí ọlọ́run ti gbé wa sórí àwọn orí ilẹ̀ ẹlẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan ọlọ́run gbé wa sórí àwọn nǹkan lórí ilẹ̀ ẹlẹ̀ à ń gun oríṣiríṣi mọ́tò mọ́tò kékeré ni o mọ́tò ńlá ni o oríṣi nǹkan ni o àfi ń kó láti ibì kan lọ síbì kan ọlọ́ni wàlì báhárì ọlọ́ni bẹ́ẹ̀ náà ni lórí omi ọlọ́run bá tún gbé wa lórí omi ọlọ́run gbé ẹnì kọ̀ọ̀kan ọmọ bàní ádámà ọlọ́run gbé wa sórí omi à ń lè lọ lórí omi fẹ́ láì ní sí wàhálà kí ọlọ́run bá fún wa lórí omi òun náà lọ́wọ́ bá ọkọ̀ ojú èyí tó ní ńlá wà ń bẹ èyí tó fi ń gbé àwọn ẹrù ńlá ńlá wà ń bẹ ọlọ́run ọba ṣe léyìí fún àwa tá a jọ máa bà ní ádámà kí wọ́n bá ní gábí ṣe o ká lè bá a fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bá fi ṣe léyìí. ọlọ́run ọba ní lára dáadáa tá a tún wá ṣe fún ọmọ bà ní ádámà òun náà ni pé rọ̀zàkù náà òun ọlọ́run ni à ń ṣe jẹ a ṣe jẹ àti mú fún wọn a pèsè jíjẹ wọn àti mímu wọn ọlọ́run ọba pèsè rẹ̀ láti bí nǹkan tó dáa lóbi jẹ́ pé ọlọ́run ọba dá ilẹ̀ ẹlẹ̀ fún àwọn ààyè láwọn ààyè kan ọlọ́run bá ṣe ilẹ̀ ẹlẹ̀ wọn tẹ́ bá ti ń ti nǹkan bọ̀ lẹ́lẹ̀ báyìí nǹkan ọmọ òwú jáde ń bẹ̀ ni ìwé ẹ̀ lórílẹ̀‐èdè wa tá a wà yìí kò síbi tó yẹ kó ẹ gbin nǹkan síbẹ̀ tí nǹkan ò ní wù kí wọ́n fẹ́ gbin nǹkan sẹ́gbẹ̀ẹ́ léèyàn kó ló fẹ́ ní oko lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ ọlọ́run bó nìkan máa kó gbin nǹkan síbẹ̀ yóò sì máa wù ara àánú tó lọ́wọ́ bá ṣe fún wa lórílẹ̀‐èdè yìí nìyí àwọn ìlú mi wọn ò lè ti nǹkan bọ́lẹ̀ kó wù ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àwọn máa travel wá sí ibi tí wọ́n ti ń ti nǹkan bọ́lẹ̀ tí ń wù wọ́n ó sì máa kó nǹkan bẹ̀ lọ́sọ́dọ̀ tiwọn náà tí wọ́n máa rí jẹ tí wọ́n máa rí mu ọlọ́run bá ṣe jẹ àtìmú fún wa tá ní ká máa kà lórílẹ̀ ayé èso tí ń bẹ lórílẹ̀ ayé a sọ pé yé báyìí ni ọlọ́run dẹ̀ pín káàkiri ni ètí ń bẹ nílẹ̀ tí wá ń bì ọ yàtọ̀ sí ti bẹ nílẹ̀ ibòmí ètí bẹ nílẹ̀ ibòmí yàtọ̀ sí ti bẹ nílẹ̀ ibòmí bọ́lá bá ti ṣe nìyẹn ọlọ́run bá fún wa ní àwọn oríṣiríṣi èso tí wọ́n yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ la ní èso tá a jẹ a ní àwọn àgbàdo a ní àwọn ọkà bàbà a ní ráìsì aláwọn oríṣi nǹkan àwọn oríṣi nǹkan ọlọ́run bá ṣe fún wa ọlọ́run bá tún ṣe àwọn oríṣi ẹran tá máa pa jẹ tí a máa jẹ tí ó máa jẹ nǹkan jíjẹ fún wa ọlọ́run bá ṣe àwọn oríṣiríṣi nǹkan tá a lè máa lò látara àwọn ẹran náà ibẹ̀ láti à ń rí aṣọ à ń rí wọ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn nǹkan à ń rí wàrà mu à ń rí oríṣiríṣi nǹkan ṣe látara wọn ọlọ́run bá ṣe gbogbo eléyìí pátá yanyan nítorí ọmọ bàní ádámà ọlọ́run bá fi ṣe so ọlọ́run bá ṣe gbogbo eléyìí nítorí àwọn àtàjẹ ọmọ bàní ádámà eléyìí jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́wọ́ bá ṣe ọlọ́run ń ṣàpọ́nlé fún wa ṣùgbọ́n kò sọ tó ṣàpọ́nlé fún wa so àwọn àfa wọn ronú sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ padà yán ìmọ̀ ọlọ́run ọba ọmọ nípa tó ṣàpọ́nlé fún wa ẹ̀bá wa náà máa kí ni o àmọ́ tọ́lọ́run ọba fi ṣe àpọ́nlé fún wa pé ọlọ́run ṣàpọ́nlé fún wa pọ̀ ní lẹ́yìn wá gbà náà ọlọ́run á ní ewu tí mo tún ṣe fún yín o ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ ẹ̀ lórí kíni o lórí odò ẹ fẹ́ gbéra yín síbẹ̀ ni ẹ fẹ́ gbẹ́rù ni o gbogbo ẹ̀ lẹ́ ń rí ṣe so ọ̀lẹ́wọ̀n ẹgbà náà ọlọ́ni ẹ̀ tún àwọn ohun tẹ́ ń lò ẹ̀ ń jẹ ẹ̀ ń mu ẹ̀ ń wọ̀ gbogbo ẹ̀ padà yán ta ló ń ṣe lè fún yín ọlọ́run náà ní ṣe fún yín ọlọ́run aṣọ nǹkan ẹlẹ́ẹ̀kẹrin náà. ọlọ́run ní wàfàdàn náà àwa gbé ọlá fún wọn ọlá ó jẹ́ nǹkan lẹ́gbẹ́ òun tún yàtọ̀ sí kí ni ó yàtọ̀ sí àpọ́nlé ọlọ́ọ̀ni máa gbọ́lá fẹ́ni tó bá wù yí yóò ní lágbájá báyìí mo gbọ́lá fún un láàrin àwọn ànábì ọlọ́run ọlọ́run ló gbọ́lá fáwọn tá a sọ fún wa lẹ́yìn ọlọ́run bá ní agbé ọlá fún àwọn kan ju kí ni ọ ju àwọn kan lọ ọlọ́run àwa gbé ọlá fún àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ bá ní ádámà sọ alákẹ̀sírin lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a dá àwọn àfáà sọ fún wa wípé kẹ̀sírù tó wà ń bẹ̀ yẹn dálà àlá ànàkùnàkà àjìnà sàmì làyùm kínú lè kọ́tì ù ó ń tọ́ka lórí wípé àwọn àràn kan ń bẹ nínú àwọn àràn tọ́lọ́wọ́n bá dá èèyàn ò lè lo hundred percent bitafdiri jinsil adami yina aleyhi èèyàn lè sọ pé ah àwọn ọmọ bani adama jù wọn lọ ọlọ́run gbọ́dọ̀ èèyàn lè ṣe bẹ́ẹ̀ kẹ̀sí rọ̀yìn gbólóhùn yẹn lásán ó ti ṣàlàyé fún wa wípé kò ṣeé ṣe fún wa ká sọ pé àwa ọmọ èèyàn òun la lọ́lá ju gbogbo nǹkan lọ gbólóhùn yẹn ti kọ̀ fún wa lè wọ́n bá wà fáwa ibnu ashur inú tẹ̀síìrì wọn kọ́lọ́hún kó bá a kí afa náà wọ́n ní wàlá ṣẹ́kà wọ́n ní kò sí èméjì ń bẹ́ẹ̀ ana ìkẹ́ ama lábùdí kẹ̀síìrì wọ́n ní wíwọlé tí wọ́n ti wọlé tọ́lọ́hún bá ti wọlé gbólóhùn kẹ̀síìrì yẹn fi qawlihi ta'ala wa faddalnahu ala kẹ̀síìrì mimman khalaqna níbi ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ ta kàyí pé ọlọ́run gbé ọlá fún àwọn tẹ́ńjọ́ máa bà ní ádámà lórí ọ̀pọ̀lọpọ̀ mimman khalaqna wọ́n ní mùrọ́dù mínú nǹkan gbà lérò ń bẹ wa tẹ̀rọ̀s ọlọ́run ọba ti dé ọlọ́run ọba dẹ̀ fẹ́ ká wà sọ́ra wà tá a ní ọlọ́run ọba fẹ́ ká mọ̀ pé alẹ́ di ìlàgùrú rọ̀fì kò sí ìtànjẹ́ ń bẹ sọ fàyíwò lámù mínú a máa mara tara rẹ̀ pé anasama makhlukot àwọn ẹ̀dá mi tún bẹ tó jẹ́ wípé àwọn tá a jẹ́ géèrú mọ́fàdàlẹ́ àlẹ́ à tí àwa ọ̀jẹ́ dọ́lọ́lá jù wọn lọ àwọn ẹ̀dá mi ń bẹ tí àlọ́lá jù wọn lọ. géèmù mufadala alẹ́ abanu ádámà wọn ò gbé àwọn àbàní ádámà lọ́lá jù wọn lọ inú wọn jẹ́ pé tẹ̀kúnú mùtàsáwìyà àwọn mùsàwìyà tán inú wọn jẹ́ pé àwọn ẹ̀dá yẹn àwa àti wọn bá kankan náà lájọ rí lọ́dọ̀ ọlọ́run àbíkọ́ jẹ́ pé àbíkọ́ jẹ́ pé àwọn ẹ̀dá yẹn lọ́lá jù àwa lọ àwa wà lẹ́yìn wọn ìkan ló máa jẹ́ inú kan jọ jẹ́ pé àwọn àtàwọn ẹ̀dá yẹn àjọ rí bá kankan náà àbí kó jẹ́ pé àwa àtàwọn ẹ̀dá yẹn àjọ jẹ́ àwọn jù wá lọ àbí kí wọ́n jù wá lọ ọ̀bọ̀rọ̀ rí bẹ́ẹ̀ tàbí kó jẹ́ wípé àwọn jù wá lọ gbogbo ẹ̀dá yẹn pátá ìjìmọ̀ ńlá gbogbo wọn ni wọ́n jù wá lọ ọ̀ kó wípé àwọn kan nínú wọn jù wá lọ tẹ̀sílan àgbẹ̀gbẹ̀ àwọn kan nínú wọn jù wá lọ àwọn kan nínú wọn ò jù wá lọ ó ti gbọ́dọ̀ rí nìyẹn káwọn sọ wípé gbogbo ayé gbogbo ẹ̀dá tó ń dára jù lọ kò ṣeé ṣe bẹ́ẹ̀ pẹ̀lú gbólóhùn kí ni o kẹ̀sí ìrọ̀rùn kò ṣeé ṣe bẹ́ẹ̀ rán ó yẹ pé àwọn apá sára fún wa wípé kò ṣeé ṣe fún wa kí a sọ wípé àwọn kèfèrí nínú wa tí wọn ò sin ọlọ́run ká wá ní pé wọ́n lọ lájú àwọn màláìka lọ kó ṣeéṣe táwọn lè sọ ọdún gbọ́dọ̀ mẹ́rin kó wá pé àwọn kèfèrí inú àwa ọmọ èèyàn kó wá jáde pé àwọn kèfèrí inú wa lọ lájú kí ni o àwọn màláìka lọ kó ṣeéṣe bùbọ̀lá gbọ́dọ̀ gbà nílẹ̀ akáyàfẹ́ falimalaika hafdọ̀lù mínàlì kò fàárí nígbà ní ádámà bílá ṣàkè bùbọ̀lá gbọ́dọ̀ gbà yí pé àwọn màláìka gbọ́dọ̀ lọ lájú kí ni o àwọn kèfèrí inú wa lọ ẹni tí ò sí tọ́lọ́hún kẹ́yìn wá ní ojú màláìka lọ tó gbọ́ bẹ́ẹ̀ gbọ́ láfa àwọn ọmọ èèyàn só ṣe ṣe bẹ́ẹ̀ kò ṣe ṣe bẹ́ẹ̀ à lè ṣe bẹ́ẹ̀ là so lẹ́yìn wá gbà náà bẹ́ẹ̀ náà ni àwọn àlìjànú tí wọ́n jẹ́ mùmìnì àwọn àlìjànú sọ pé ó wà nù àwọn tó jẹ́ mùmìnì ó wà nù àwọn tó jẹ́ kèfèrí káwọn sọ pé àwọn àlìjànú tó jẹ́ mùmìnì tí wọ́n ń sin lọ́n dáadáa àwọn tí wọ́n gbọ́ ayàlẹ́ náà tí wọ́n gbọ́ kúrò lọ́dọ̀ ànábì tí wọ́n dẹ̀ gbàgbọ́ káwọn á ní kèfèrí inú àwọn èèyàn ó àwọn èèyàn lọ sóṣe ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ níta gbọ́dọ̀ ni pé mòmínú alijin afdọ̀lù ní kùfàlùlẹ̀ bá ní àdàmà wà fún sáàkì yìí wọ́n gbọ́dọ̀ lọ́lá ju gbogbo àwọn àwọn mùmí nínú àwọn àlìjànú wọ́n gbọ́dọ̀ lọ́lá ju kí ni o kèfèrí inú àwọn amọ̀bà ní àtàwọn pòkì inú wa bílá ṣáàkì tí ó ṣe méjì mẹ́. sori jẹ́ pé a lè sọ pé àwọn amọ̀bà ní ádámà àwa la lọ́lá ju gbogbo kí ni gbogbo ẹ̀dá lọ a lè gbà bẹ́ẹ̀ láéláé so ọ̀rọ̀ mi jẹ́ pé àdìsí tó wá ti ń ṣàlàyé wípé àwa tá a jẹ́ ọmọ bàní ádámà alọ́lá ju gbogbo àwọn ẹ̀dá tó kù lọ àwọn àdìsí yìí wọ́n jẹ́ àdìsí èyí tó jẹ́ wípé kò fìdí múlẹ̀ so àdìsí wọ́n ṣàfitì ẹ̀ sí àwọn sọ̀hábà mẹ́ta. So, ìkan nínú àwọn sọ̀hábà tó gbà àdìsí yẹn wá òun náà ni zaidu bọ́nà aslam wọ́n ṣàfihàn àdìsí yẹn sí àdìsí mìíràn tún wà abdullahi bọ́nà amúrì wọ́n ṣàfihàn àdìsí yẹn sí àdìsí mi wà anas bọ́nà malik wọ́n ṣàfihàn ẹ̀ sí kódà àwọn tó ṣàfihàn mi sọ́dọ̀ abdullahi bọ́nà umar wọ́n ṣàfihàn ẹ̀ sí gbogbo àwọn àdìsí gbọ́dá ẹ̀yà òun náà ni òfin ìdí múlẹ̀ ìkan nínú wọn láka àmà kadizé dùbọ́nà aslam kọ́ọ̀lù so so ó ní kọ́ láti àlùmọ̀láìkà malaika. wọ́n ní ok eléyìí jẹ́ wájú mursal eléyìí tó gbé zéèdù múná aslam so òun kì í ṣe àwọn sọ̀hábà sorry so mursal eléyìí tó ti bẹ́ẹ̀ náà kì nǹkan tí a lè gbà wọlé so ó ní àwọn màláìkà sọ pé ìwọ ọlọ́run ọba ìwọ ló fún àwọn bàní ádámà láyé yàkùlù nàmínì à wàyàtànà àmúùn wọ́n jẹ ń bẹ̀ wọ́n mu níbẹ̀ wọ́n ń gbádùn bẹ́ẹ̀ ọ̀ wá fún wàlàmùtù tí náà dá ọ̀ fáwa nìyẹn sọ sọ fàtì náà fìlẹ̀ àkìrọ̀ sọ ọ̀ wá fún wa ní àwọn ìgbádùn yìí lálìkí àmà ọlọ́run wa ní fàkọ́lọ́lọ́ uta àlà wà ìzàtì wà jàlálì là ájì alùsọ́ọ́lẹ̀ àzòrí yàtì ó ní mi ò lè ṣe àwọn ọmọ àrọ́mọdọ́mọ mi tó yẹ pé tí wọ́n dá so sọọli azuri yati man aramadọma mani kalaktu bi yadi ẹni mo dá pẹ̀lú mi yẹn adama kaman kúlì tula u kónfà kónfà kàna tí wọn dẹ́gbẹ́ mọ̀ kàwé ẹ máa bẹ wọ́n sì ń bẹ àwọn màláìka àkọlé ọlọ́run sọ pé kí wọ́n máa bẹ wọ́n sì ọlọ́run bá dá wọn látara àmọ́lẹ̀ ni gẹ́gẹ́ bóyá àdìsí ti fìdí so ọ̀rọ̀ yìí kò lè jẹ́ nǹkan tó fìdí bó ti wà nínú ti abilábùnú amúrin náà nìyẹn so gẹ́gẹ́ àdìsí yìí àwọn tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n jẹ́ òpùrọ́ wọ́n jẹ́ àwọn bíi méjì tó pé nínú àdìsí náà táwọn afáàsì àlàyé fún wa pé àdìsí yìí ó kìí ṣe àdìsí tó jẹ́ pé a lè fi ma tó lálàáfíà táwa gbé ìdájọ́ lé lórí lẹ́yìn wá gbà náà lára nǹkan tó jẹ́ wípé wọ́n tún gbà wá fún wa tó jẹ́ wípé wọ́n gbà wá látọ̀dọ̀ látọ̀dọ̀ Abi Hurairah òun náà ni wọ́n tún jẹ́ pé wọ́n tún ti gba ọ̀rọ̀ yẹn wá èyí tó jẹ́ pé ọ̀rọ̀ tó ń gbà lọ́dọ̀ àbí rẹ́rọ̀ yìí òun náà tún jẹ́ nǹkan tó jẹ́ yí pé kò fìdí múlẹ̀ ni wọ́n sọ pé àbúrẹ́rọ̀ sọ yí pé àlìmọ́mínú akọrọmù alọ́lọ́ọ̀ì mídàlì màláìka sọ mímàlì màláìka ti àlẹ́dínà ìndà ìndà kù pé àmùmí ni ọjẹ́ ń tó lápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run ọba ju àwọn màláyíkà lọ tí wọ́n ń bẹ ní ọ̀dọ̀ ọlọ́run so àbúrò rẹ̀ ni wọ́n ní ọ̀pọ̀ sọ̀rọ̀ yìí tẹ́gbẹ́ ọ̀rọ̀ ibà lálàáfíà ni àbá fún ní kún ọ̀rọ̀ fún yìí torí pé àbúrò rẹ̀ lè sọ láti inú làákẹ́ ara rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí náà ó tún padà jẹ́ nǹkan tó jẹ́ pé ọlẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfa gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wọn. ṣùgbọ́n ọmọ ènìyàn ọlọ́lá ju màláìkà lọ àbọ̀lọ́lá ju àlìjọ̀nù lọ wọn ò fẹ́ ká máa ṣerú ẹ̀ àwọn afáwa tó ń jẹ́ àwọn ọmọ àkíkún tí wọ́n wá wọn ò fẹ́ ká ṣe bẹ́ẹ̀ bó dẹ̀ pé àwọn afáwa tó ṣáájú lọ gẹ́gẹ́ bí Ibnu Tèmíyà Ibnu Tèmíyà àwọn gbà wí pé àwọn tó bá ti jẹ́ àwọn ànábí ọlọ́run àtàwọn tó bá jẹ́ àwọn ẹni rere nínú àwọn ènìyàn wọ́n máa ní ọlá ju àwọn tí wọ́n jẹ́ àwọn màláìkà lọ onìkan tí bùtèmíyà bùtèmíyà gbá yìí pé àwọn tó ń jẹ́ àwọn sálàf wọ́n sọ̀rọ̀ nípa àlámọ̀rí yìí wọ́n sọ̀rọ̀ nípa pé ta lọ́lá jù nípa inú àwọn màláìkà àtọ́mọ èèyàn yẹn nìkan làwọn sọ̀rọ̀ lé lórí wọ́n ta lọ́lá jù láàrin àwọn màláìkà àtọ́mọ èèyàn sọ́mùtèmíyà fi lè pé ọgbà yìí pé àwọn tó ń jẹ́ àwọn sálàf tó ṣáájú lọ wọ́n sọ ọ̀rọ̀ báyìí láàrin ara wọn torí ẹ̀ àwọn náà wá gbà yí pé irú ọ̀rọ̀ báyìí o ó lè jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé àwa náà lè wá máa jẹ́ ẹni tí ó máa sọ wọ́n ṣàfihàn irú ọ̀rọ̀ báyìí náà sí imamu ahmad imamu ahmad sọ báyìí fún wa pé bànú ádámà nínú rìwáyà kan wípé bànú ádámà afdal minal malaika tí wọ́n gbà ọ̀rọ̀ imamu ahmad wípé àwọn bàní ádámà wọn lọ́lá ju màláìka lọ bẹ́ẹ̀ ni imamu ahmad sọ fún jọ́mi pé yúkìtì ń màfàdọ́lá màláìka wọ́n ní bàbá Ahmed sọ wípé ó ṣe mistake ẹni tó bá gbé ọlá fún àwọn màláìka so bẹ́ẹ̀ náà ni ìkan àwọn afa wa abúlíwà fry bínú akil al-ambali wọ́n ní afa yìí náà wọ́n ní àwọn náà sọ fún wa pé aṣọ yìí tẹ̀fìdínú àmbíyáì wàsọ̀ọ̀lì iná alàlùmàláìka ìbẹ̀lẹ̀ ọlọ́láfíà òun náà ni pé ká gbé ọlá fún àwọn ànábí ọlọ́run àtàwọn ẹni rere ju àwọn màláìka lọ wọn ni wàlùmàláìka kágbọ́lá fáwọn màláìka wal malaikatu abdul minal fasakọ káwọn màláìka wà lọ́lá ju àwọn tí wọ́n jẹ́ àwọn àpòkì lọ àwọn àfáàdé wa tó ṣáájú lọ òun náà ni àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nìyí ìtọ́jú pé tẹ́ ẹ bá lọ wo inú tí a majmu fatawa tìmù tèmíyà tí wọ́n ṣe a máa rí ń bẹ́ẹ̀ ìtọ́jú pé tìmù tèmíyà wọ́n sọ̀rọ̀ tó pọ̀ tí wọ́n mú ẹ̀rí bíi thirteen wá láti lè fi sọ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ bani ádámà wọ́n ju àwọn màláìka lọ wọ́n dẹ̀ tún dọ́rọ̀ padà sí àwọn bí àwọn mọ̀tẹ́sílà àwọn tí wọ́n gbà pé àwọn màláìka wọ́n ju bani ádámà lọ gbogbo eléyìí padà yányán kò kí ń ṣe nǹkan dẹ́ pé àlewà fi sọ díẹ̀ rí láti lè máa sọ fún wa wípé àwọn màláìka àbí àwọn ọmọ ènìyàn wọ́n ju màláìka lọ ká má ṣe tẹ̀fdíìl òun náà ní fi ń jẹ́ nǹkan tó jẹ́ pé ọ̀dà púpọ̀ nínú àwọn tó sì tàwa kúfù ní Abu Hanifa wa bẹ́ẹ̀ náà ni mọ́mú Tahawi sọ àwọn náà àwọn náà ṣe wákùfù gẹ́gẹ́ bí Abu Hanifa náà ti dúró láti má mú ìdájọ́ kankan wá sọ látara bẹ́ẹ̀ lára nǹkan tí àwọn tí ìmọ̀mú ẹ̀ eh, tí mùtẹ̀bí àtúnwá padà wá sọ lẹ́yìn ọ̀rẹ́ yìí rẹ́gbẹ́ Ibn Qayyim òun náà lọ gba ọ̀rọ̀ náà wá Ibn Taymiyyah padà tún wá sọ̀rọ̀ míì lẹ́yìn ọ̀rẹ́ yìí rẹ́gbẹ́ Ibn Qayyim òun ló gbà wá Ibn Taymiyyah àwa sọ fún wa wípé ẹ rí o Ibn Taymiyyah sọ wípé ẹ àwọn tí wọ́n bá jẹ́ èèyàn dáadáa nínú ọmọ èèyàn bí àwọn ànábì ọlọ́run àwọn ẹni rẹ̀ wọ́n máa jẹ́ ẹni tó máa lọ́lá jù bí tìbárì ní aya ṣùgbọ́n àwọn màláíkà àwọn ni wọ́n lọ́lá jù wá lọ bí tìbárì lè bìdáyà nǹkan tó ń tẹ̀mí àpàlà sọ nìyẹn nǹkan tó ń tẹ̀mí àsọ nìyí bá a ti wà ní ìsìn tí ó fi dàlìkì àmọ́ àwọn màláìka ló máa lọ́lá jù wá lọ wọ́n á ní kílódé fi sọ bẹ́ẹ̀ wọ́n nítorí wípé àwọn màláìka wọ́n ń ṣe ìbáàdà fọlọ́run ni wọn ò kúrò lórí ìbáàdà láàyè tùrù wọn ò já lórí ìbáàdà àwọn adájọ́ mẹ́rin ni wọn ò sì lè kúrò lórí ìbáàdà wọn ò lè rún gángan àwọn adájọ́ mẹ́rin nìyí ọlọ́run dára náà fún ìbáàdà ṣùgbọ́n àwọn ajá kúrò lórí ìbáàdà èmi wá ń kó mbẹ gbogbo ẹ̀ ń kó mbẹ ẹni bá dẹ̀ ń sin ọlọ́run ọba òun ló máa lápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run ọba ní ọ̀dọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo ìgbà yẹnẹgbẹ́ sin ọlọ́run ọba ti ń jákò níbi sin ọlọ́run gbẹdẹ bá dijọ́ gbé dàlùkẹ́ àmàtà bá bọ́ sínú àlìjànnà ipe àwọn àjẹrẹ́gbẹ́ yọ̀ wá ní ọ̀làjú àwọn tó ń jẹ́ àwọn màláìka gbogbo ilé ìgbọ́dọ̀ ayẹyẹ ìgbìyànjú náà ní tẹ́gbẹ́ àwọn afáwà tí wọ́n ti ṣáájú fún ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni pé ká ṣe kí ni ọ ká ṣe àtàwá kúfù ká má jẹ ẹni tí wọ́n máa sọ pé ẹnìkan ju ẹnìkan lọ ṣe pé wọ́n dá kálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ò lè dàbí màláìka láéláé kò ṣeé ṣe màláìka náà dẹ̀ ni kò lè ṣe bí kí ni o kò lè dàbí tiwa ló jẹ́ pé ìtàn tán mọ́ wá pé àwọn màláìka kan ọlọ́run wọn wá kí wọ́n wá wọn ṣèbàjẹ́ lórílẹ̀ ayé ọlọ́run ṣe bísí náà irọ́ ni so ọlọ́run bò lè rán rí eléyìí wọn so látara bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run jẹ́ ká mọ̀ pé wọ́n jura wọn lọ àwọn wúlùlẹ̀ azimi wa ọlọ́run ní wọ́n jura wọn lọ àwọn tó jẹ́ wúlùlẹ̀ azimi àwọn kan ní jura wọn lọ so ọlọ́run sọ àwọn ànábì ọlọ́run bá ní wọ́n ṣe kí ni o kọ́lá àwọn màláìka náà láàrin ara wọn wọ́n jura wọn lọ jìbìrìlì ní kí ni o olórí wọn so wọ́n jura wọn lọ láàrin ara wọn so láàrin ara tiwa náà àwọn náà jura wọn lọ àwọn sọ ọba nísìnyí a máa sọ pé wọ́n jura wọn lọ lẹ́yìn ànábìsà Sallam, ẹ̀tọ́ lọ́lá jùlọ ní kíni ọ Abubakar suma kíni ọ Umar wọn afáàdà panupọ̀ pé Usman lọ́kàn lẹ́yìn ìgbà náà lẹ́lọ́dún kan ọ Ali àwọn tó jagun Badiri wọn lọ́lá lẹ́yìn náà àwọn tó jagun àwọn tó wà ní ibi gbé àtòrìdùwọ̀n àwọn náà tó lọ́lá gbogbo sọ abáyọ kú náà lọ́sẹ̀ kíni o àyà kura yín náà tó fi díẹ̀ múlẹ̀ yìí pé àwọn tó náwó sójú náà tọ́lọ́wọ́ bá fati wọ́n jẹ́ bẹ́ẹ̀ pé wọn ò lè ṣe fati tó gbé kí ni o àárín ara láàrin èèyàn sí èèyàn ni a lè ṣe kí ni o a lè jura wa lọ níbẹ̀ yẹn mọ láàrin àwa tá a jẹ́ èèyàn àti àwọn màláìkà àti àwọn tí wọ́n jẹ́ kí ni o àwọn àlìjànú ká má máa ṣe kí ni o tẹ̀fìdì rárá ká fi sílẹ̀ báyẹn kẹ́ bọ́lá wọn bá ti fi sílẹ̀ nígbà tá a sùn tá a dẹ̀ rí ẹ̀rí kankan tá a fẹ́ fi fi ìdí ọ̀rọ̀ wà múlẹ̀ ọlọ́run bá ń sọ fún wa yí pé wàfà dọ̀n náà. wàfà dọ̀n náà wọ́n máa dà kàfíìrì so ọlọ́run ọba ní agbé ọlá fún wọn lórí ọ̀pọ̀lọpọ̀ mímọ́n kọ̀lákúná nǹkan nínú àwọn nǹkan táwọ̀ ọlọ́run ọba dá so mẹ́yẹn ọlọ́ba máa mú wa tó bá jẹ́ pé a máa ń lo mọ́n bọ́dọ̀ jẹ́ pé a máa ń lo fún alẹ́ akiri bẹ́ẹ̀ náà ni wọ́n jẹ́ pé àti akil àti ligeri la akil ó bá papọ̀ gbogbo nǹkan tó lọ́wọ́ bá dá lọ́sọ̀ yẹn kẹ̀sí ọlọ́mọba yọnu ẹ̀ pé màláìka wà nù nǹkan tó lọ́wọ́ bá dá wọ́n jẹ́ ní làákàyè àjọ̀nú wà nù nǹkan tó lọ́wọ́ bá dá wọ́n ní làákàyè nǹkan tó lọ́wọ́ bá dá dẹ̀dùn jẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ àwọn makulu court tó ń jẹ́ àwọn ẹ̀dá so tí nǹkan bá ti jẹ́ wípé ọba jẹ́ wípé bóyẹn a lè lò fún kódà fẹ́ gbogbo nǹkan tó ó wà ní ẹ̀rí wà ẹwọ́ ẹgbẹ́ pé lìgẹ́lẹ̀ ákì nìkan náà lò fún adé lè lò fún kí ni ọ lìgẹ́lẹ̀ ákì àti lẹ̀ ákì nìkan bá ti papọ̀ mọ́ra wọn àlèlò mọ́ àlèlò mọ́ so kò sí èdè àlèlò mẹ́ ọlọ́run ni pé àwọn ọlọ́run ọba òun náà ni agbé ọlá ló fún kí ni ọ ọ̀pọ̀lọpọ̀ mímọ́ ni kí ni ọ kọ̀lákùnà tẹ̀fìdì so ní nínú àwọn nǹkan àwọn ọlọ́run ọba dá agbọ́lá fún wọn gan-an làbá sọ ma pé tẹkirimu gbọ́dọ̀ yàtọ̀ sí tẹfidiri apọn wọn lé agbọla fún wọn léyìí yàtọ̀ síra wọn sọ Ọlọ́run bá ṣàlàyé lé fún wa nínú àyà yìí ẹbọn náà bá ti ṣàlàyé fún wa nìyẹn kálíbà àmọ́ pé àwọn àtàjọ ọmọ bà ní ádámà Ọlọ́run bá pọn wa lé gan káwọn náà wúwo àpọnlé Ọlọ́run gbọ́lá fún wa lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan à ń lè lọ lálé wọn lórí àwọn náà lọ lálé wọn lórí à ń lọ lórí ẹranko àwọn sin àwọn ẹran nínú ilé ó wá dẹ̀bi ọbẹ̀ ọbẹ̀ jẹ ẹran ó ní wọ́n mú wọ́n ọba pa wọ́n ló ń sin ẹja ọyẹ lọ pa wọ́n wọ́n ló wọ́n náà ń ṣèdájọ́ lórí àwọn nǹkan tó lọ́wọ́ bá dá ẹ lọ pa eléyìí ká jẹ ẹ lọ mélèé wa ká jẹ ẹ lọ sẹlẹ̀ wa ká ṣe wọ́n lè gbé mọ́ ọlọ́ lẹ́dẹ́dẹ́ ní oko kọ́ pa ẹran wálé gbogbo oríṣi báyìí ọlọ́run fún ọ lọ́lá kọ́ máa dọ́lá lórí gbogbo wọn ọ̀n dọ́lá lórí wọn gbogbo tó bá númú lára wọn ìwọ náà lọ́ọ́ máa lò ó so ọlọ́ba náà ni wọ́n á mú wọn náà náà lè mú ọ bẹ́ẹ̀ ní at any time so látara bẹ́ẹ̀ ká lu ọlá wa tó gbé fún wa ká lò pẹ̀lú dáadáa ká má fi jẹ́ ẹni tí ó kọjá la nam. yàrá ọlọ́run ọba tí ọlá fún wa nínú àyà èyí tó jẹ́ ó ń ṣàlàyé fún wa níbẹ̀ ìtọ́lọ́wọ́ bá ń ṣàlàyé fún wa níbẹ̀ òun náà ni pé ìyàwó máa ná di hù kúlá unásì. ọlọ́run ní ọjọ́ tó jẹ́ wípé a máa pe ẹnì kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan bí ìmáàmì him ọlọ́run ni a máa pe wọ́n bí ìmáàmì him. lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfọ́ onítẹ̀fsir ìgbàlọ́kọ́ jẹ́ ìmáàmù tó gbajúmọ̀ nínú èdè lárúbáwá onánikúlù màtàmàbí i kàwùmùn kàánú aláhùdán àwùdọ̀làlà gbogbo ẹni tó bá ti lè jẹ́ wípé àwọn èèyàn bá ń kọ́ṣe rẹ̀ ní ń ní ìmáàmù kò bá wà lórí ọ̀nà tí ń táwọn èèyàn sọ náà kò bá dẹ̀ wà lórí ọ̀nà àánú gbogbo wọn ni wọ́n máa pa àwọn èèyàn mẹ́lẹ́ bí jẹ́ pé wọ́n jẹ́ bí nàìjíríà àmà ìmọ̀ọ́mù tẹ́ni kọ̀ọ̀kan wá ní òun náà ni àwọn ànábí ọlọ́run ọba wa òun ìmọ̀ọ́mù tẹ́ni kọ̀ọ̀kan wá ní sọ wọ́n mọ̀ pé ọ̀yá ànábí ọlọ́run ọba àdìsílẹ̀ ti wà lóbi díẹ̀ múlẹ̀ pé òun rí Musa pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ ó rà ànábì ọlọ́run ọba kan ẹnìkan ló wà pẹ̀lú ẹ̀ ànábì ọlọ́run ọba kan méjì ló wà pẹ̀lú ẹ̀ ànábì ọlọ́run ọba kan àwọn èèyàn díẹ̀ ló pẹ̀lú ẹ̀ so gbogbo ànábì ọlọ́run ọba kọ̀ọ̀kan òun ni ìmáàmù fáwọn èèyàn rẹ̀ so wọ́n máa pe ẹnìkọ̀ọ̀kan àwọn tó wọ́n tó wá jẹ́ pé àwọn èèyàn bú náà ẹnìkọ̀ọ̀kan náà wọ́n máa pe ṣètọ́nù àwọn yóò tó lẹ́yìn rẹ̀ yóò ní àwọn gúrùpù tó pọ̀ gbogbo àwọn tó jẹ́ àwọn ṣàyàtìnù àwọn náà àwọn tó máa tẹ̀lé wọ́n tó lẹ́yìn wa bẹ́ẹ̀ lẹ́yìn ẹ ti máa sìn lọ́nà òun náà lẹ́jọ́ ma máa ọkọ àtìyàwó rú eléyìí máa ń jẹ́ kéèyàn eléyìí kéèyàn ṣe sìnà gbogbo àwọn ṣàtì nìyẹn gbogbo wọn wọ́n tó lẹ́yìn àwọn tẹ́jú àwọn ẹ̀ máa mú wọn gbogbo àwọn olórí àwọn tó sí àwọn èèyàn lọ́nà kálukú wọn máa tò ní ẹ̀yìn rẹ̀ ìtumọ̀ nínú àwọn ìtumọ̀ tí àwọn sọ fún wa ẹlẹ́ẹ̀kejì ni wípé ìmáàmù a máa jẹ́ a so wọ́n ní wọ́n máa pe àwọn èèyàn wọ́n ní ya alal Qur'an ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé Qur'ani ẹ̀tọ́ síbí yá alal Tawrat ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé Tawrat ẹ̀tọ́ síbí yá alal ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé Injil ẹ̀tọ́ síbí so ìwé dẹ́nì kọ̀ọ̀kan bá tẹ̀lé oníkíni ọ òun ni wọ́n máa sọ pé kíkálukú yẹ́di ú wọ́n máa pe kíni ọ kúlà yọ́mọ náà di máa pe kúlà unasin gbogbo èèyàn kọ̀ọ̀kan bí ìmáàmì ìmáàmì ìwé tí wọ́n tẹ̀lé láti máa ṣe kí ni ọ láàfin máa pè wọ́n wètélè tẹ̀lé wètélè tẹ̀lé wètélè tẹ̀lé. ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni pé ìyàwó máa nádí ukúla unasin bí ìmáàmì ni wọ́n máa jẹ́ báwù sábàbíyà bí sábàbí kìtàbí àmàlì. a máa pè wọ́n pẹ̀lú sábàbí pé wọ́n fẹ́ gba ìwé iṣẹ́ wọn olóòlẹ̀ súnmọ́ bí jù so olóòlẹ̀ súnmọ́ bí So, ìmáàmù yìí kó jẹ́ ìwé ọwọ́ àánú wàkúńláṣẹ́ in àṣọyìnàáhù fi ìmáàmì mọ́bí gbogbo nǹkan pátá yányán òun làwọn ọlọ́run ọba láti sọ gbogbo rẹ̀ àti sọ gbogbo ẹ̀ fi ìmáàmì mọ́bí sínú ìwé kan tó fojú hàn so ìwé torí pé ọ̀rọ̀ ìwé náà fẹ́ máa sọ̀rọ̀ lẹ́yìn sọ̀rọ̀ jẹ́ pé ìyá máa jẹ́ bíkì tábì kíní wa àmàlì wọ́n máa pe àwọn èèyàn kọ̀ọ̀kan pẹ̀lú kíní ọ pẹ̀lú sábàbí ìwé iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn so oní ọmọ pẹ̀ ẹnìkọ̀ọ̀kan mo dẹ̀ jẹ́ wípé gbogbo ẹ̀ pàdánayẹyẹ náà oní àlọ́ jẹ́ pé pípé yìí títẹ̀lé ọ̀tọ̀ ni kẹ́nìkọ̀ọ̀kan tẹ̀lé ànábì rẹ̀ ìyẹn ni ọ̀tọ̀ ni títẹ̀ pé mo wà lẹ́yìn ànábì mi mo wà lẹ́yìn ànábì mo wà lẹ́yìn ọ̀tọ̀ ní títẹ̀lé ọ̀tọ̀ ní pípé ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú kíni o pẹ̀lú sábàbí kíni o ìwé rẹ fẹ́ fún wa pé ah ìwé rẹ ni o wàá gbàgbà dé kẹ́kẹ́ fẹ́ fún yẹn ní rìsọ́ọ̀tì èèyàn pé wàá gbà so wọ́n máa pè ẹnì kọ̀ọ̀kan ẹ̀ kò sẹ́ni tí wọ́n ò ní pè sọ kakáyà yẹn délẹ̀ ká tó dúró náà. ọlọ́wọ́ ní àwọn tí wọ́n máa soríire nìyí nìkan ọlọ́mọ abẹ́ dá kọ́ńbì wọ́n pé níwájú pé láàyè míì ọlọ́run bá dákọ bí ìwé yẹn ó ti máa wà ìwé ọ̀nà méjì ni ṣùgbọ́n nínú kùránì ọ̀nà mẹ́ta ni wọ́n gbà mú wa àwọn kan gba ìwé wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn kan gba ìwé wọn pẹ̀lú ọwọ́ àlàáfíà bẹ̀tẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta tó wá òun náà ni ìwé yẹn wọ́n máa jẹ́ nǹkan tí wọ́n lẹ̀ mẹ́ni yẹn lẹ́yìn ṣùgbọ́n àwọn apá fún wa pé nítorí pé wọ́n fẹ́ ka ìwé yẹn ni ẹjọ́ bá lẹ̀wé mọ́ lẹ́yìn kò lè rọrùn fún láti ṣe kí ni o láti ka ìwé yẹn ìwé ọkọ wà lẹ́yìn ẹ̀ ó wà níbi owó ọmọ lérí ka yóò ṣe wá padà wá síbi ọwọ́ rẹ̀ bí wà tiẹ̀ ti burú sí tó ló jẹ́ kó yẹ pé kí ni o yóò wá padà wá síbi ọwọ́ ọ̀tún rẹ̀ kó lè bàa jẹ́ nǹkan tí yóò lè rí ka so bẹ̀ níbi bíi àwọn tí wọ́n jẹ́ àwọn tó gbàwé dáadáa nìkan lọ́wọ́ bá mention bóyá ọlọ́ni fàmọ́ fàmọ́ni uti akitaba o. ọlọ́ni àwọn tá a fún àwọn tó jẹ́ pé wọ́n ẹ àwọn tí wọ́n fún ẹnikẹ́ni tí wọ́n bá fún ní ìwé rẹ̀ bìyẹ̀míìnì tẹ́gbẹ́ pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ òun ló fi gbà á ó gba kíni ọ ó gba ìwé rẹ̀ pẹ̀lú kíni ọ pẹ̀lú ọwọ́ ọ̀tún. ọlọ́ni àwọn wo leléyìí. yi. àwọn eléyìí ni wọ́n lè kàwé wọn dáadáa fàwùlà ìkàyà kọ̀rọ̀ ọ̀hún náà ẹni wọ́n báyìí lọ́wọ́ òsì <laughs> ọwọ́ òsì yẹn gẹ́gẹ́ bí wọ́n bá fi mọ̀ pé inú náà lọ ìbànújẹ́ yẹn ò ní ni o oníjẹ́ lè ka? oníjẹ́ lè ka? àwọn ọ̀rẹ́ lágbájá òpéèlì tó máa bó ní oríṣi o lè mú dání kan kọ́ mọ̀ yẹ̀wò torí pé kíni o ní o pé kíni o fẹ́ máa yẹ̀wò fún kíni kíni o máa yẹ̀wò fún ẹ yẹ̀wò yín wọlé ní kíni kọ́ máa yẹ̀wò fún ẹ tún máa máa yẹ̀wò kí wọ́n fẹ́ máa yẹ̀wò yín fẹ́ sọ pé mo gbé sọ pé mo fẹ́ gbọ́ mo ti gbọ́ sọgbàdá ti di pé ibi tó ti fún àwọn oníwèé yẹn ó ti ṣó pé kíni o àwọn ti jẹ́ nusas so látara bí ọlọ́run sọ pé àwọn eléyìí jẹ́ kírọ̀ òun náà kìtà táwọn ọmọ fún mọ̀ká aláfà ni pé àwọn tó bá gbàwé wọn tí èèbá sọ ọwọ́ ọ̀tún láàyè kírọ̀ òun náà kìtà àbà wọn wọn fi ni kò sọ̀rọ̀ wọn ò ní lè kàwé wọn inú inú ìbànújẹ́ ni wọ́n wà inú òfò ni wọ́n wà so wọn ò fi ni nàdàmà wọn wà ní àbámọ̀ so wàlá nam. wàlá yóò sílámù àti ọlọ́run gbogbo àwọn èèyàn yìí pátá láàyò ìdìlàmúnà fàtíìlà ìlànà gbè ní fàtíìlà wọ́n ní okùn kan ni tọ́yẹ pé máa wà nígbà tí wọ́n bá la làbídùn tí wọ́n bá là á báyìí wọ́n ní okùn tán kan ni ìmọ̀ wà ń bẹ pé òun máa jẹ́ kí ni ọ okùn tán kan ni ìtọ́jú ìmọ̀ wà nínú làbídùn pé ó ti kéré jù kíkẹ́ tó kéré yẹn ọlọ́mọ amúwa yìí pé láéláé láàyùsìlámùnà wọn ò ní ṣàbòsí tó dé ẹ̀jẹ̀ kí ni o tó jẹ́ fàtí larun tó kéré tìǹtìǹ níbà ọlọ́run ni wọn ò ní ṣàbòsí rẹ̀ so ọlọ́run bá jẹ́ kó yẹ wa pé àwọn èèyàn máa pariwo pé níjọba ìdàrí kìámà máa lè àádàrí kìtà irú ìwé wo leléyìí láàyò gọ́ọ́dì irú sọ́gí. sọ pé wọ́n yọ pé a láàyò gádìrú sọ̀gí rọ̀tàn kò tiẹ̀ fi iṣẹ́ kékeré lẹ̀ wà lákẹ̀bí rọ̀tàn àkòdẹ̀bí kíni ọ iṣẹ́ ńlá lẹ̀ ńlá àṣọ à gbogbo rẹ̀ pátá yányán òun náà ló dé kíni o òun ló sọ ọlọ́sọ̀nù àyà mi pè wọ́n á máa mẹ́ni uti akitara bíi ẹ̀mí ìní fàyàkúlù àwọn òmùkìrọ̀ òkìtà rẹ̀ ọ ẹni wá bá ẹni wá fún ní ìwé rẹ̀ gbẹ̀lọ́ wọ́n tún yóò tún máa ẹyẹ ya ẹ kàwé mi ẹ kàwé mi ẹ wá wẹ ẹ wo rìsọ́ọ̀tì mi ẹ wo ẹ wo ẹ wo tó bẹ́ẹ̀ kí ni ó torí pọ̀ dáa sọ sọ onáwó àmọ́ sọ pé ní fáàrí gidi ó ní ìnìzọ̀ náà ń kí ni sábìyà ìjọba ni ah èmi gan mo ti ní lẹ́mìí pé ah màá pàdé àwọn àlámọ̀rí tí wọ́n kọ́nu kínní so inú rẹ̀ ọmọ àdùn ṣùgbọ́n oníwà máa ma ní uti akitaba obi shimali. ṣùgbọ́n ẹni bá yẹ pé ọwọ́ àlàáfíà ọ̀nà bí fún níwèé rẹ̀ ọ̀yàkú yóò ní yàrá ìta ni la muuta ta kìtàbíà ah ìwọ ọlọ́run bá kò wù mí ah lẹ́ẹ̀ta ni la muuta. ó dẹ̀ wù mí kó jẹ́ pé wọn ò tiẹ̀ fún mi níwèé mi rárá wọn níwèé yìí gan kò sí gan ọ̀rọ̀ wàlámà ádìrí ma ìsá àbíyá kí n bá ba àwọn akẹ́kẹ́ kọ ìgéǹsì mi ó dẹ̀ ó ó ó pé mi so bí wọ́n ti máa sọ nìyẹn so látara bẹ́ẹ̀ lóbi jẹ́ pé kéèyàn ṣiṣẹ́ dáadáa kó lè bàa jẹ́ wípé èèyàn jẹ ẹni tí inú dùn nígbà tí bá ń ìwé tó bá gbé ọlọ́run ìgbà tí wọ́n bá ń hàwé níjọ́ gbé dàlùkì àmà kọ́lọ́n kó sèmi àtẹ̀yìn lẹ́ni tínú wọ́n máa dùn wọ́n sì wá lẹ́ni tí wọ́n máa bànújẹ́ subahana kala wa bẹ amdi shadala ila ila an astaghfiruka wa atubu ilayk.